فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدبفوا الله الله bẹ́ẹ̀ la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún alẹ́ muhammadu sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá fi àánú rán ọlọ́run bá ní wa ma arsalnaka illa rahmatan lil ààrán wa nábì ẹni ẹni tí kò fi kéré lọ ó pẹ̀lú tó kàn ilé ẹ̀kọ́ jù ọlọ́wọ́ bá ní àrán wà nábi illa rahmatan lil alamin tí ń tàà tó wà nábi ṣe kọ́ ẹgbẹ́ àdúgbò ẹgbẹ́ ìkẹ́ gbogbo àbálá yìí tí wọ́n bá gbọ́ túmọ̀ kéré ẹni ó jẹ́ ìyàwó nígbà náà ó máa mà ń tán pè ní ìkẹ́ wọ́n ní ọlọ́wọ́ bá níjọ́ gbọ́dọ̀ kíyàmù lọ́wọ́ amú ẹni tó fi jẹ́yà jù ilé ayé lọ́wọ́ àjọ tẹ́sí ìgbádùn ìṣẹ́jú ka àwọn àbígbé ìjọ tí ẹ̀ máa ń tán pè níyà ẹni ọwọ́ máa dáhùn pé wàláì òun ò jìyà rí ilé ayé òun tí ẹ̀ máa ń tán pè bẹ́ẹ̀ ọ̀bẹ̀lá ẹni tí ó gbádùn jù ilé ayé ọlọ́wọ́ bá aláàsù yọ wà ní kí wọ́n jó náà tẹ̀sí àbí kó kàn kó fíìlì rẹ̀ o nígbà tó náà bá rí àwọn abígbésó ti rí gbàdùn ní lọ́lọ́hún ò máa ti ń jẹ́ bẹ́ẹ̀ rí láti ìjọ tó ń ti ń bẹ̀ jẹ́ pé téèyàn bá ẹ bá rí ẹni tó bá nílà o. èyí tí ọlọ́run rọ bá dámọ̀ yìí ju bó ti bó ti yìí ó lé lọ́dọ̀ ẹlòmíì ju bẹ́ẹ̀ lọ àyínà àwọn fámílì táwọn ò rí kankan jẹ lásìkò yìí àyínà àwọn fámílì fẹ́ gbé wọ́n rí tán jẹ wọ́n tún máa fi bẹ̀ wọ́n ní gbé ẹjẹ́ ọlọ́run tó ṣe fún wa kúrò láíláí olórí àánú òun wá ní àánú ti Islam. olọ́lọ́n fi rán ànábì sí wa ọlọ́ni rubama yawaddu alladhina kafaru law kanu muslimin àwọn kèfèrí yóò wù wọ́n jọ́gbọ́dẹ̀ kíyàmà káwọn náà kan jẹ́ mùsùlùmí Allahu akbar gbogbo gbàdá bá ti ń ṣàlàyé àyà yìí a máa ń sọ fún wa pé ẹ̀mẹ́ta àwọn àfáàní yóò ṣẹlẹ̀ sí máa álìmù nínú ìtàn ọmọ nìyẹn o alákọ̀ọ́kọ́ bí gbogbo á ti wà yìí òun kí wo mùsùlùmí jọ̀gàn pé ah, what does it take to become muslim ìyẹn ń tiẹ̀ kò ní sí tó lé yóò kàn wò náà ìyẹn ń tiẹ̀ oní chance ẹ̀kan tó ní chance ni ó wá lè rí ọkọ three hundred times gbogbo yẹn nígbà tí yẹn wà ní ayé yìí ẹ̀rí méjì yòókù àwọn yẹn ò lọ́pọ̀tunítì o ọlọ́mọ ká jẹ́ adọ́rùn-ún tọ́ gẹ́gẹ́ bí àáfàá ti ọlọ́ni wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawtu fayaqula rabbi lawla akhartani ila ajalin qaribin fa asaddaqa wa akun ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ nínú tó àkùnrin kó tó dúró nǹkan kan yín ṣé wàá máa sọ pé ọlọ́wọ́ bá lawla akhartani ila ajalin qaribin ọba ti sẹ́ni kù fúngbà díẹ̀ tèmi náà jẹ́ mùsùlùmí ọlọ́run bá ní walaysat at-tawbatu lilladhina ya'maluna as-sayyi'at hatta idha hadara ahadahum al-mawt qala inni tubtu al-an wala alladhina yamutuna wa hum kuffar ọlọ́run ló pé wọn ò ní gba tuntun bá lọ́wọ́ ẹnìkan èyí tó ṣe pé ìgbà tí ó kù ló tó lóun fẹ́ túbá wọ́n ní o ṣe súnà òun kórìíra súnà wọ́n ní ọ̀fọ́ kan sẹ́sìn òun kórìíra ẹ̀ wọ́n ní má ṣiṣẹ́ nítorí rìyà ọ̀ndàmú rẹ̀ ọlọ́ni tó bá di pé àwọn onísúnà bá wá ń jàǹfààní tẹ́ ẹ bá wá ń dùn pé òun náà fẹ́ jàǹfààní gbà náà nígbà tó fẹ́ kú tán ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nípa túbà rẹ̀ kílẹ̀ náà lè fún mi. tó ti kí ni. ọ ẹ wọ́n pe Abdulrahman ní pé kó kó bá bàtà wá. tó wàhálà lẹ́bí náà yẹ mú túná ọ̀hún kò fà tó àti àwọn ẹgbẹ́ ẹgbẹ́ dáwà fún wọn kúkú kékeré ọlọ́run ò ní gbà tuntun bá wọn. sọ èèyàn gbọ́dọ̀ ṣẹ̀kọ́ tẹ ẹ̀bọ ọ̀nà kejì ni pé tí kébèrè bá fẹ́ kú yóò wù kó náà di mùsùlùmí ṣùgbọ́n náà ní ìgbà ó di mẹ́rin báyìí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta níjọ́ ògùn kìyàmà tó bá dijọ́ ògùn kìyàmà tọ́lọ̀ ń bá ní kí àwọn mùsùlùmí máa wọ Jánnà lọ tó wá di báwọn kébèrè ìyàwó ń bẹ lórí wọn àwọn náà máa wú ìṣèké káwọn náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n gbà náà ẹ̀ẹ̀pa òní bóró máa ìgbọ́lọ́wọ́n bá Allah kó má ṣàlà wá nínú ọ̀nà tá a fi máa blé mara wa láyé àtijọ́ gbọdọ̀ kíámù akíra káàbọ̀ lẹ́ẹ̀ka sí sí ìjókòó tá a ti ń ka hadithi anabi sallallahu alaihi wa sallam ìgbọ́lọ́wọ́n ọba ogun tá a máa àti tá ti ń gbọ́nà kọ́lọ̀ tó ṣe aláǹfààní ẹbí ṣe ṣe wa àkọ́kọ́ ka hadithi yẹn lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní kìí hadisi eléyìí min atwal hadisi walakin min ajma'iha ulum min atwal hadisi lakin min ajma'iha eh, ulum hadisi tó fi gùn jù nínú àwọn hadisi bákan náà ṣùgbọ́n a sọ pé tó fi kó ìmọ̀ jọ púpọ̀ jù ní hadisi ìṣlúbù wa lé ní àníjọ́ fẹ̀ púpọ̀ jù torí bá fẹ́ ka ọgbà hadisi yẹn tán fún àsìkò tá a wà yìí. èmi bá bẹ́ẹ̀ ká ọgbà àdíṣì ìmáàmù Nawawi tán tọ́lọ́ bá ṣe rọrùn fún wa so ṣùgbọ́n táwọn afáà sọ lórí ibẹ̀ á gbìyànjú ká sọ ọ́ pé ابدأ بقراءة الحديث بارك الله فيك الحديث الثاني عن عمر رضي الله عنه أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياد الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وآله وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وآله وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم الحمد لله أبي الله سبحانه وتعالى فاني أبوي حديثي حديثي لك جنتي أفكر لي وهو كما قاله الإمام ابن دقيق العيد هو بمنزلة أم, أم الكتاب في أحاديث النبي صلى الله عليه وسلم هو بمنزلة أم الكتاب أنا طبعا في سورة الفاتحة يعني أم الكتاب فو آية قرآن حديث يا نبي صلى الله عليه وآله وسلم هنا ني أم أنا حديث ذلك حديث عمر نانكو لكي أم أم الأحاديث هذه أم السنة أم أم السنة نانكو حديث أم السنة kí ló dé torí pé ó kó àwọn àǹfààní tó pọ̀ sínú torí pé ó kó àwọn àǹfààní tó pọ̀ sínú. so kí ni onídàádáre lórí nípa ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hadith yìí àfáàwà ibn umar gàgà ló gba alátọ̀dọ̀ bàbá rẹ̀ ó sì nídìí ń tọ́sẹ̀lẹ̀ tó fi bá wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èèyàn ní dúró de bí nǹkan kan ṣẹlẹ̀ kó tó kọ́yàn ní ẹ̀kọ́ ànábì ṣùgbọ́n nǹkan kan ló fà á tí ibùdó máa ṣe ka àdìsí wá nígbà tí àwọn kan takora wọn jọ ní ilẹ̀ Iraq tí wọ́n ní pé kò sí kádàrá mọ́ sọ pé kí ni o wọ́n ní kò sí kádàrá mọ́ ibùdó Umaru ẹnìkan wá bá àwọn méjì wá bá níbi tá ti ń rò wọ́n lọ sí hajj nígbà náà ni wọ́n ní kọ́ lọ́wọ́n bá tiẹ̀ fi wá ṣe kò ń jẹ́ kárí náà sọ̀hábà. ká lè béèrè lọ́wọ́ wọn ọ̀rọ̀ táwọn ẹni tí ń sọ pé al'amuru unufun al'amuru ọ̀rọ̀ kò ọlọ́run ọmọ ń pa àwọn àfihàn wa ọlọ́run ọba Allah subhanahu kò mọ́ ń pa ipò tákọ́lọ̀ tó mọ̀ ṣùgbọ́n wọ́n àwọn eléyìí àwọn bíi ohun ọmọkùnrin ní fìlíánù dimashki nínú àwọn olórí àwọn kọ̀dàríyà ni àwọn eléyìí ni wọ́n bẹ̀rẹ̀ ní ìgbà tí wàhálà yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pa àwọn amúlùgbọ̀n àbẹ́jì àwọn padà jogún ọ̀rọ̀ kọ̀dàríyà ìfìlíánù lọ́dọ̀ àwọn ẹni. ṣùgbọ́n kí ló dé tàbí sàdíìsì olẹ́gbọ́n gẹ́gẹ́ bí ìṣesí àwọn sàhábà wọ́n kọ́yàn láti ìyí tó láwọn máa bó ṣe wá látọ̀dọ̀ ànẹ́bí sọ́lọ́bà àdìọ́sọ́lọ́ ìtẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ ànẹ́bí tó sọ pé rọ́hìmọ̀ lọ́hùn rọ́hàn ọlọ́run dákun bá ń kọ́ bá ń ṣe yẹ̀dì nẹ́gbọ̀rọ̀ lọ́hùn rọ́hàn ọlọ́run bá ń beautify ojú ẹni kan sẹ́mi mọ̀kànlẹ̀ ti ha dàtọ̀ wàá tó gbọ́rọ̀ èmi ànẹ́bí tó ti ha táwọn bá fẹ́ kẹ́lìmọ̀tán kẹ́lìmọ̀ ẹ máa ka ìṣe sí yẹn lọ́dọ̀ Imam Nawawi nínú tíra táǹkà yìí táwọn náà bá dárúkọ kankan á wà ní rawahu Bukhariyu wa Muslimun bihadihi al-huruf Bukhari àti Muslim ló gbà wá kìí ṣe pọ́n gbà wá nìkan bihadihi al-huruf bó ṣe wá látọ̀dọ̀ àwọn méjèèjì wọ́n gbà wá kẹ́lìmọ̀tán kẹ́lìmọ̀ láláì dínkù láláì dínkù. dàbẹ́ jáde nígbà Allah àfọ́gùn àìná ká gbìyànjú ẹjọ́ ọba tí ìhádìí sí kó gbìyànjú kó ha ẹjọ́ ọba tí ìhádìí sí kó náà ha. Naam, an Umar radiyallahu anhu aydan agbá àdìsí wa látọ̀dọ̀ àfọ́ àwọn Umar radiyallahu anhu lẹ́ẹ̀kan sí. àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ ẹ̀kọ́ ìjókòó so ẹ̀kọ́ ìjókòó bẹ́ẹ̀ ti ń wáyé mà ẹ̀kọ́ òun bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà ń bíbà yìí ẹ̀kọ́ ẹ̀sìn bí n tí ìsìláàmù dálé lórí látòkè délé ń bẹ́ẹ̀ àti n tí ìsìláàmù wà fún wa olófò abẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìṣàlàyé ẹ̀ fún wa àfọwọ́ ẹ̀bùdẹ̀ kéèkì lẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ yìí o àdìsí o ó bọ́ sí pòsíṣàn ó mú sunnah opposite position ummu sunna gẹ́gẹ́ bí suratul fatiha ti jẹ́ ummu kitab. náà Umar radiyallahu anhu aydan látọ̀dọ̀ àfa Umar radiyallahu anhu ó ní baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam ní bàtà jókòó sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó kọ́ wa ń bẹ ní pé èèyàn máa lọ ń bá èyí tí gbogbo wa tá a fẹ́ tà á wádà nílé orílẹ̀ yìí lọ pé àti bìlíìfù pa lè jókòó sínú ilé wa at the comfort of our home ká máa kẹ́kọ̀ọ́ wọn àákòókò dunra wa ní àǹfààní rírìn lọ títí bá ní ìsìn torí pé inna al-mala'ikata la tad'u ajnihataha li talibi ilmi ridan bima yatlub àwọn màláìkà ó tẹ ìrẹ̀ wọn lẹ̀ sẹ́ni tí ń wá màlú ẹni tó yọnu sí bí yẹn ṣe ń gbẹ́sẹ̀ lẹ́yìn ọkọ̀ kan wọ́n sì máa tọrọ àforíjì fún yẹn wọ́n sì mọ̀ nípa ọlọ́run kẹ́yìn so ló fi jẹ́ pé ìyẹn máa ń jáde kúrò nílé lọ lè kẹ́kọ̀ọ́ yìí ọ̀ọ́dẹ́ ìyẹn máa ń jáde kúrò nílé lọ lè kẹ́kọ̀ọ́ sàdédé ìtọ́lá àríyìn rọ́jùlù ṣèdídú bayáàbì síyà ọkùnrin gẹ́gẹ́ bí yorùbá ọdí sọ aṣọ rẹ̀ funfun báláwú aṣọ rẹ̀ funfun gan òṣèdídú sàwádìí ṣáà irun rẹ̀ ó ṣe kí ni ó dúdú gan yẹ́mì pé nínú ẹwà èèyàn ò ní gbé tí irun rẹ̀ dúdú ẹwà èèyàn kò ní kí irun èèyàn dúdú téèyàn bá ní irun dúdú sí tó wá ń ṣèǹjì ẹ̀ sí kọ́lọ̀ míì tá a bá tiẹ̀ sọ pé kò tọ́ irú ẹyin yẹn kò lè dàbí ẹlòmíì tí irun rẹ̀ dúdú fún ara rẹ̀ torí ẹwà rẹ̀ ni Umaru fẹ́ ròyìn tóbi ní ṣèdídú tàwádìí ṣáà òun ló fà á pé pé kí èèmọ̀ bá a máa tàn èèyàn torí pé tí gbogbo wa ń fẹ́ òní kí irun wá dúdú lẹ́nàmì ṣe ṣe lé wọ̀fẹ́ ní tíran ẹ bá ti funfun ó ṣe kí ni o ó sọ di dúdú padà torí pé èèyàn ó máa bọ́ sínú ìtàlímọ̀ pè ní tàbá fẹ́ lò lédè àwọn aládìí tàbí tẹ̀bílì ṣùgbọ́n ṣìdá àgbẹ̀yàn tí mo pé ó à ń tẹ̀yàn olóyè bàgbẹ́gbẹ́ tó fi rúkú náà rògbò ni ẹ̀sìn yóò gbà tí yẹn tẹ̀yàn rárá ẹgbẹ́ ẹgbẹ́ bá ti rí kẹ́ẹ̀bọ̀ ìfọ́pẹ́ nìkan fẹ́ fún adìẹ lóúnjẹ abẹ́rẹ́ ọ wá ń tàn pé kó wá gba oúnjẹ nígbà tó kó sì fẹ́ mú pa ni bàbá aláàjì ti dọ́dọ̀ ẹ̀ ní pé tẹ́lẹ̀ ìbáni tẹran yóò tẹ̀ yẹn náà kò sì bàdí ìsì lọ́dọ̀ rẹ̀ èyí tí wọ́n máa sọ pé ṣèbí mo ti ṣeré ni ṣojú bá ní ìsìn tí èèyàn gbà mú kan ti ṣeré náà ni ọlọ́run ọ̀dà àfẹ́rẹ́ ọlọ́run ló wá mọ bẹ́ẹ̀ mi ti ń gbélé ayé tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ ń kan kò lè bá ṣèdíjú sàwádìí ṣáà irun rẹ̀ dúdú ó dúdú ní tí funfun bá jẹ́ báláwú kí ni dúdú ò jẹ́ lẹ́kìrì ọ̀dà ẹja àgbà tí ń bá wọn líkìrì kí ń sí kirikiri náà so kiri mú kiri mú àti tó bá ọ̀kọ́ jẹ́ kí òun yẹn dúdú so mo sọ pé ẹwà wà bẹ́ẹ̀ kí òun yẹn dúdú tẹ́yà bá yaran àfin Eh, ọlọ́run dá bẹ́ẹ̀rù òun náà kò dúdú bẹ́ẹ̀ òṣèlú ìdú sàwádí ṣà láàyò rọ àlẹ́ yìí asọ̀rọ̀ sọ̀fọ̀ nínú àgbàwá mi lánàárọ̀ àlẹ́ yìí asọ̀rọ̀ sọ̀fọ̀ òkú lu àmàṣì. ààrí àmì tábùlà lára yẹn ni pé téèyàn ò bá jẹ́ pé nǹkan lọ́fà kò dáa fún yàn kó máa lọ lé kí ó bí eré lọ lè gbá bọ́ọ̀lù ìmáàmù máàlìkì rahmatullahi alìmáàmù máàlìkì tó bá kan bó bẹ́ẹ̀ kọ́nà ládìsì yóò wà ní sádìsì lẹ́fẹ́ tọ́mọ́gbọ́gbà dìsì yóò wà lọ wẹ̀ yóò wà tún ara mú wọ́n wà ní kí ló dé ó ní àdìsà lẹ́bi mo fẹ́ kà fún un. torí pé tó yẹn bá ti pọ́n ní gbogbo ògbà là ń sọ ọ̀sùn bẹ́ẹ̀ lómi ìkù kí yé ìtẹ́ rí bá bá ṣe pọ́n bí kọ́dìrì hìmàtìmáì ìfìlẹ̀ ẹ̀mí yẹ kún àbúhù mi nàlẹ́ ẹ̀mí bí màá bá ti tó lẹ́mìí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èyí tí ọlọ́run ó fún wọn bẹ̀rẹ̀ oṣù gbọ́gbà tó bá ti kà á fún ẹ̀rú sẹ́gbẹ́ ẹlòmíì tó bá kí ó sábà yóò sọ sí ra dùn nítorí pé òwú ké tẹ́lẹ̀ náà wọn náà ti rí pé èmi ń fi fọwọ́ nígbà ẹ̀lú mi ọkùn wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ díẹ̀ lè má ní ju aṣọ méjì lọ aṣọ méjì ẹ̀hún ẹ̀ rò pé hundred lónìí nípa ìmọ̀ mójútó ìmúra ẹ̀ nípa ìmọ̀ mójútó ìṣesí ẹ̀ nípa ìmọ̀ mójútó pé mò ń lọ lè kẹ́kọ̀ọ́ láyúrọ àlẹ́ yìí afàtàtàfà ṣùgbọ́n èyí lè kí ó kan ó wà tátàtì kí ni ó wà á fà á bóyá traveler bóyá ṣùgbọ́n ní pé bá lọ lè kí kí ni kí ṣe o kí ẹ̀ múra òmúra dáadáa tọ́lù ló lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn wá ní bí bọ́lá bí ti ń bọ́ lójú fẹ́ ànábì ọ̀fẹ́ rí ẹ báyìí fọ̀rọ̀jà ọwọ́ àlọ́lé fàmáṣàtà ṣàárọ̀ ṣàárọ̀ ọwọ́ àlọ́ kó gbùrùn ẹ̀ nígbà tó wá dé tó wá kí ànábì ànábì wá smile sí ànábì ní àwọn àlẹ́ ìsàhádà bí xẹ́ nínú àyẹ̀ tọ́lì àhàdùkùn ka anna ala ra'atihi ru'usu shayatin ṣé kò dáa bó ṣe yọ yọ ẹ̀kọ́ ọlọ́lẹ̀ ìkẹ́kọ̀ọ́ ní ìmúlò wọ́n lọ́ọ̀ì tí yẹn bá fi sọ́kà bá sọ ẹ̀ ẹ̀rí bọ́lọ́ wọn fi sàánú rẹ̀ bí ẹlòmíì ò ní gẹ́gẹ́ tó mú lára àmà tọ́lọ̀ fi sàánú rẹ̀ gbé ó kà á fún lọ. ẹlòmíì ìmúra ẹ̀gán ẹ̀ ti máa pè láàfà láláì tí oníṣẹ́ tó bá lọ à ẹ wọn àtàrọ sáfàrí wàlá ya'rifuhu minna kò sẹ́ni tó mọ̀ nù wọn. ìjálẹ̀sà àtà ìjálẹ̀sà ilẹ̀ bẹ̀bí ọwọ́ ìdúróbìlọ́ lè jókòó ti ànábì sallallahu alaihi wasallam fa asnada rukbatayhi ila rukbatayhi ẹ̀kọ́ wà níbẹ̀ tọ́ tí èèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn mọ lọ lè ń bá ẹni tí èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àdìsí yẹn ó tún padà ó tún so mọ́ ní tó ti bẹ̀rẹ̀ ọ̀ kéèyàn jókòó lẹ́gbọ́n ní mo ṣáà ń gbọ́ kéèyàn ní mo a èmi dáńkà torí bí ìmọ̀ súnmọ́ rẹ̀ ni àǹfààní tó wà ń bẹ̀ ni pé táwọn màláìkà tán bá rọ kiri ká ẹ̀yọ́ ṣàǹfààní ẹ̀pá kàdídì fún pé ọ̀rọ̀ ní rújú fún ẹ kò gbọ́ kí eh, ẹ gbọ́ ìgbé wọn sọ pé agbọ́sọ̀dá fún ọlọ́gbọ́ ayé sọ̀dá jẹ́lẹ̀sà ilẹ̀ lòdì ẹ̀kọ́ nìyí onífẹ́ pé tíyàn bá rí ààyè níwájú ibi tí ń kẹ́kọ̀ọ́ kíyàn súnmọ́ wọn olófin dá alápọ̀ tó wọ́n ní anábì ìkọjú sáwọn sọ àbájọ kan wọ́n ní pé afọ anábì òkun bí kí sọ ti àṣàlá àti ṣe sọ fún yín ìtàn mẹ́ta kan dé àwọn mẹ́tẹ̀ẹ̀ta nígbà tán jẹ́ bá ń tán ní ẹnìkan wọlé báyìí ọwọ́ aráyè lọ́dọ̀ àná ní ibi tí wọ́n jókòó sí ló fa ń ilé yìí ọba lọ jókòó súnmọ́ ọ. ẹ̀kejì ń tiẹ̀ ìsítáhàyà min Allah òun ò pé kí wọ́n kú wọn kì í ṣe jàǹfààní ó wò pé máa tẹ àwọn èèyàn kan mọ́lẹ̀ wá jókòó sẹ́yìn sáfù. ànábì alákọ̀ọ́kọ́ ẹ̀ òun súnmọ́ ọlọ́run ọlọ́run ọba súnmọ́ ẹ̀kejì ti ju ọlọ́run ọlọ́run ṣe kí ni o ti ju yìí ṣẹ́rẹ́ tó tọ́nù padà ó tọ́nù padà fa àwọn ọmọ àwọn àgbẹ̀ wọ́n pé gbogbo ìjókòó mẹ́jọ ìṣẹ̀dẹ̀k ìjókòó àlùbáríkà kódà tí ẹ̀ máa ń wà tí nǹkan dààmú rẹ̀ bá lọ lè jókòó ọlọ́run sì máa sàánú rẹ̀ látara ìjókòó sílẹ̀ wọ́n nígbà tí wàhálà kan dé sí Baghdad táwọn ọmọ tó ń ṣe Ghana bá ní pé ẹ̀ nígbà àwọn ayé àwọn tàtàrù ẹja lọ mọ́sálásí ẹja lọ mọ́ ká sọ̀yìn Bukhari ṣùgbọ́n aláwọn ah, tọ̀tọ̀ rú wọn jí lẹ́yìn ká kojú wọn ìwọ́n ní kánú ní kí o mọ̀ pé ìfọkànbalẹ̀ là ń wá ní anábì sọ pé màá ṣẹ́ máa kó mú fìdé tí lónà kìtàbà lá ní ìbá ti jókòó bẹ́ẹ̀ àyàfẹ́ ní tọ́kàn rẹ̀ wá sí ń ìjókòó kẹ́yìn bèdíkiri láyé tẹ̀sùmọ̀rún kódà nẹ́bí ní ìnẹ̀lìláyé ìnẹ̀lìláyé kẹsìyà ọlọ́run ní àwọn tọmọ tíráfúlà kan ni wọ́n nínú àwọn màláìkà kò sí táwọn ẹmọ wọ́n káàkiri wọ́n máa wá màjá lè sàdékì ibi táwọn ẹ̀yàn bá jókòó sí báyìí àwọn súnfínà ṣì bọ́lá àwọn rò pé kí lọ́wọ́ ti ń pariwo aláhùn àdíkìrì ànábì ti tún fún wa níbi àdíìsì míì ó sọ pé gbogbo ẹni tó bá wọn mọ́sálásí àmàlẹ́kà ọmọ ọkọ̀rúfẹ́ tí bá ń bá ti wọlé báyìí tó bá ti sẹ́lámà àmàlẹ́kà wọ́n pa ìwé dé yẹ̀sẹ̀mìíràn ẹ̀bìkìrọ̀ làwọn náà fẹ́ gbọ́ díkù àìpé wà tí ti ṣe ìmọ̀ kan ọ̀rọ̀ ọlọ́run fún yàn kí lànà bíi pé ó díkù ká sí dáa tí ń bọ̀ fa asnada rukbatayhi ila rukbatayhi ọwọ́ á fi oríkun ọ̀nà méjì ni ìjókòó mọ̀rọ̀ bá àti yìí tí ẹ̀ bá súnmọ́ ara ẹni okùnrin méjì ẹlẹ́bí kan gbé kò ní sáyè kankan. àbí mi èyí ni jókòó títí ìftirọ́ṣ ẹ̀yìn ẹ̀ wọn nínú àwọn tó jìnnà sí wa nínú ẹ̀rọ ìftirọ́ṣ náà ni pé bá ti jókòó bá tó jẹ́ báyìí kù. ọ̀wọ́dọ̀ àkàfẹ́ yìí àìlẹ́ fàkìdé yìí ọwọ́ á gbé ọwọ́ rẹ̀ lórí tan tanio. hadith yẹn kò kí ẹ̀ níbi títí ẹ̀gbá wa ti máa Muslim ṣùgbọ́n hadith ti di ìmáàmù Nasa'i òun kí ẹ̀ tójú ẹ̀ pé ta ló gbé ọwọ́ rẹ̀ ta ló gbé ọwọ́ rẹ̀ yìí torí kìí ṣe ìmáàmù mùsùlùmí nìkan ló gbà wá ṣùgbọ́n láàbì eléyìí ìmáàmù ìmáàmù eh, mùsùlùmí ló gbà wá ló jẹ́ ká hà báyìí àmà ìtúrí àtúnlẹ̀ ń gbà wá mi yàn kan níwà táwọn padà máa ń sọ́nà àdìsí ìmáàmù Nasa'i ó ní pé fàwọ́dọ̀ àkàfẹ́yí aláfàkìlẹ́yìn nàbí hálà ìtàkàn ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì lórí ìta nàbí àǹfààní tó wà ń bẹ̀ ni pé gẹ́gẹ́ àwọn àti mẹ́rin ṣàlàyé tó yẹ bórí ọ̀tá rẹ̀ ni obì ṣó òkùnkùn òní torí àwọn afá mi mọ̀ ń túmọ̀ sí ìmọ̀ mùsùlùmí lásán bẹ̀ òkùnkùn ni pé ó fara balẹ̀ ẹ máa wọ́n sì bí ẹ̀dí ń gbọ́wọ́ àti ìjókòó kan wà ìtìbá nínú òní ṣùgbọ́n ìtìbá wà ní lẹ́bù èyàn fa sọ yóò fi borí kúrò àì wọn máa jókòó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n Eh, àwọn àǹfààní pé bíi kàráà ń bẹ́ńbẹ̀ ní júmọ́ eh, ṣùgbọ́n àdìsí tó bá tó wá wípé ànábì kọ̀ọ̀hún àdìsí ìrìn ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ torí pé tí èèyàn bá jókòó báyìí ó súnmọ́ kó sùn ó ti tẹ́ bẹ́ẹ̀ dà rẹ̀ tí èèyàn bá ṣe báyìí ìyẹn lè bá a dá lẹ́jọ́ ìṣẹ̀ṣẹ̀ sí i àwọn ìjókòó yìí sì rè ìjókòó pé èèyàn ní fi kankan ṣeré náà mẹ́mẹ́ àbíkẹ́lẹ́ rí sí eléyìí tá a jókòó yìí ìná ń pè ní ẹ̀ẹ́dìgbà tí mo pè é àwọn tí ò sí ń bí wọ́n mọ̀ gbọ́ yẹ́ pé kéèyàn ká eékún méjèèjì sókè lọ síbi gbáàyà kéèyàn á fi ọwọ́ so mára eléyìí náà kò ní ìgbà ẹ̀kọ́ ìjókòó la pè ní tààrọ́ bọ̀rọ̀ èyí tí ajókòó láàrin ìrun méjèèjì là ń pè ní kí ni o ìtìrọ́ọ̀ṣì tàwa fẹ́ parí ìrun là ń pè ní kájókòó ká nẹsẹ̀ méjèèjì síwájú là ń pè ògbóró àwọn àjókòó báyìí àwọn àfáà tí wí ìlọkẹ́kọ̀ọ́ náà ní ilé ti jókòó alákọ̀ọ́kọ́ eléyìí ń sọ ìtàwárùkù kò lélẹ̀ wọn ni ìyẹn lè jókòó bẹ́ẹ̀ àwọn máa jókòó bẹ́ẹ̀ bò ó lè sí àmọ́ kí ẹni ti sùn torí pé o ti jàmbá ara àmọ́ ìjókòó eléyìí òdú wà mbẹ́ ní àwọn abẹ́ sùn gan yóò nìyẹn lẹ̀ lọ́sẹ̀ yìí orí òsì níbi dúólé ọ̀ọ́dẹ́ orí ò sì ní rí ibi dúó lè torí ìdí náà àwọn sọ pé ìgbọ́wọ́lé ìta rẹ̀ ń ṣòkú rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó bá gbọ́wọ́lé ìta ànábì wọ́n lé ní ìní gáyà kùdù torí pé ó rẹ́dì fún òun ní mùbù rárá ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọta àfẹ́ tó wá tó wá ń fi ìta àfẹ́ tí ń kọ́ ń jẹ́ òṣèré ẹ̀fẹ́ yàn ní àga ìlú kò ló fà pé ọ̀pọ̀lọpọ̀ tí òfin ń sàǹfààní bí ẹ̀kọ́ ẹ bá ti rí wọn wọn ti ṣe báyìí lọ́mọ ṣe báyìí lọ́mọ hàrí lọ́mọ ọ̀sẹ̀. náà sọ̀rọ̀ bá káyàn lára ńgbà mí ilé tí jòkó yóò pa mí kí ẹ̀ mi rí bọ̀ bá sọ̀hábà tí wọ́n ń bá kílá wọ́n ó báyìí bíi ka á nà á láàrọ̀ ó sì yí mo tó yòó wọ́n ó jòkó bíi pé ẹyẹ ń bẹ lórí wọn ní sábà wájú àgbẹ̀ rí mú níbẹ̀ nǹkan méjì ni wọ́n máa lọ́jọ́ ìmọ̀ wò láì àwọn àwọn káàkiri kò sẹ́kọ̀ọ́ mẹ́. àdáàbò tọ́lọ̀ bàtà lẹ́yìn bí n bá fẹ́ lọ lè kẹ́kọ̀ọ́ kú ba òun ni Jibril wá ṣàlàyé fún wa. ìdí sáṣẹ́ ń pè àyíǹdì ní ó mú kí mo gbé o ó mú sunna gẹ́gẹ́ bá yẹn pè sọ́ọ́ tàbátì àdégbìnrin o ó mú sunna. fa asnada rukbatayhi ila rukbatayhi wa wada'a kaffayhi ala fakhidayhi فقال يا محمد هو رضي محمد وهذا eléyìí àwọn alábáwò òkú ní wọn sábà padà bí bẹ́ẹ̀ so ìyẹn ò jẹ́ káwọn sàhábà lè ṣe jásùn pé tàti èló wá ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì ìmúra yìí àmọ́ àwọn aláwọ̀ ọgbọ́dọ̀ pàdé bí a mọ àwọn ya Rasulullah ya ń dámọ̀ bí ṣùgbọ́n ya Muhammad àwọn ẹ̀bà ìwẹ̀ ti rí ọlọ́ọ̀bá ní ìdẹ̀lẹ̀bíìnà yunadúnà kàmí wọ̀rọ̀ ìfọ̀jọ́rọ̀tì àkìsáròó lẹ́yìn àkìlò àwọn eléyìí àwọn kàwọn lárúbáwò kò ní náà bẹ́ ara nẹ́bí àtẹnu ọ̀yọ́ ló ti náà kígbe ẹ̀ ìrẹ́ Muhammad wọ́n lè pè lórúkọ bàbá rẹ̀ ìrẹ́ Muhammad sọ àwọn tó lè pè é bẹ́ẹ̀ bọ́sùkú sẹ́yìn dáadáa ẹ̀ máa fà jẹ́ ẹ̀kọ́ ànábì muhammad rasulullah abdullah kódà inú orúkọ tí ànábì sallallahu alayhi wa sallam ti fi ọyàn jù mí. so ya muhammad nísìn báyìí ìjáwá rẹ sọ pé ya muhammad là wọ́n dàbí yẹn bá wà ń bí sàárè rẹ̀ torí pé kí ni o ànábì kọ́ lókù táwọn ó pè mọ́ tọ́wọ́ pé ọ̀rọ̀ wà tá a lè bá a sọ ní ìsìn àbáfẹ́ ràn àlè ràn bó ti kú mọ́ aya sọ̀rọ̀ sọ̀lá sọ̀rọ̀ so ya muhammad lẹ́nu tiwa tàwa fẹ́ ka àdìsí amagama ni ya muhammad ya yẹn ní dáa ti ti ẹni tó ní ìdí tó ń wá ìṣègbàṣà tó wá yọ ní àbọ̀dù ṣe ya ti ti bá a fẹ́ béèrè náà ti ti so áàlì tí ò sí ìṣègbàṣà àtúnlẹ̀ṣe so ìgbé kí ẹni àná mo fẹ́ bí ẹ béèrè jọ́pọ̀ tí mo máa amma jibril ya muhammad eléyìí ọ̀pọ̀ sí mo láyé ànábì sallallahu alaihi wasallam akhbirni anìkíní o anìlì islam fún mi ní ìrò nípa islam ṣẹ́rí àdìsí gẹ́bà ti sọ téèyàn bá kọ gbogbo nǹkan tí ó fi ṣẹ̀sì ló ti kó ní àyè táwọn èèyàn bá fẹ́ fẹ́ lójú torí pé tá a fẹ́ pè lẹ́sìn wa islam tó wá pè é pé ọlọ́run bá fi rẹ̀ akhbirni àná wọ́n bẹ̀rẹ̀ láàrín ọlọ́run pé wà látàmùtù nà ilà wà á ń tó mùsùlùmùn àkbír ni an hada islam fún mi nírò nípa islam anabi sallallahu alayhi wa sallam ẹ ti kọ́ kí yóò rí ní ìyẹn sọ ọ mánéjì rẹ lọ́bẹ̀ náà bá ṣàǹgbọ̀ yẹn anil islami sọ fún mi nípa islam ànábì wá ṣàlàyé islam fún ní mufassala ó ṣàlàyé fún ní kí ni o mufassala tí wọ́n ń pè ní islam islam wà ní lọ́gàtán ó dẹ̀ tún wà ní kí ni o istilahan ẹ wá sọ pé alislam lọ́gàtán alislam kéèyàn gbà fún ọlọ́run. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا أي أدخلنا إلى دين الإسلام مسلمين إن يبقى الله ربي محمد رسول الله صلى الله عليه وسلم ṣùgbọ́n àmọ́rọ̀ islam ọ̀nà mí ní ìbà túnmọ́ ànábì ìbà tó fẹ́ ṣàlàyé islam ó ní àtúnmìnà bilẹ̀ àtẹ́ṣàdá la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹ̀kẹ́jì wa tuqimus salah ẹ̀kẹ́ta وتؤتي الزكاة لكاري وتصوم رمضان لكاري tẹ́ẹ̀bá fẹ́ pọ́pọ̀ ẹ̀sìn ló bá ti mọ mara àrùn yìí nísìnyí tẹ́lọ̀ ní ìjàfà lé lórí òní tí ó kàn mọ̀rọ̀ nípa kọ̀hárọ̀ kódà kò tí mọ̀ ọ̀ọ́dẹ́ ẹlòmí òdà abápẹ́ àwọn afáàgbó yẹ wá sàlàyé ó ní di special team dọ̀rọ̀ hajj ní tún síra wò tó ń tẹ́lò mí ìdí ìdẹ́rì tó àfi mọ́ láàfáà náà bóyá orí ọ̀rọ̀ ọ̀run yanjú ṣẹ́gbọ́n ẹ̀yẹ báyìí ní ti ṣùgbọ́n ẹni tí a bá ti lè rí àwọn nǹkan márààrún lára irú ẹni mùsùlùmí ọ wá kù kankan kí ni nǹkan tí máa establish ṣé márààrún gbọdọ̀ pé ká tó pè ní mùsùlùmí àbí tá a bá ti rẹ́yọ̀ kan nú ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀dùn mara àrùn lànà bí pé àǹtẹ́ṣàdá aláìlẹ́lẹ́lá ẹ̀hẹ́ وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت nǹkan márùn-ún lànà níta ṣùgbọ́n nǹkan márùn-ún yìí ṣóun gbọ́dọ̀ pé síyàn lára kó tó jẹ́ mùsùlùmí àbí tá a bá ti rẹ̀ yọ̀kan àbá sọ pé aláàtàfà sí i ẹ̀yìn tí márùn-ún bá pé sí lára àfàbí yìí ẹ̀yìn tó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ márùn-ún ti pé ẹ̀sìn ti pé sọ̀rọ̀ ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan àyókù lẹ́yọ kọ̀ọ̀kan ló lè sọ ẹ̀rí mùsùlùmí dábàrí tí ẹ bá rí ẹ̀ tó bá aṣáájú ńlá ilé àìlọ́lá ọ̀gbọ́ tó bá aṣáájú ńlá Muhammad rasulullah ìgbọ́ lọ́kàn rẹ̀ ọ̀ọ́díkọ̀ tí èṣù mùsùlùmí bó bá ti ṣe bá ọtí bí mùsùlùmí kó dàbí òkú ìwẹ̀ wọ́n bẹ́ẹ̀ téèyàn bá ríyàn tó wà lórí ìrún ṣé ẹ bá rí ẹ̀tọ́ yẹ́gẹ́ ni o tó wà lórí ìrù ẹ gbọ́dọ̀ pé mùsùlùmí lọ torí pé bó ṣe lọ kírò yẹn gan nǹkan méjì ti dúró ó ti gba ṣàhádà gbọ́ torí pé kò ní kírun àti ṣe o ìkọ́ ọmọ tí ẹ bá ṣòro ló ṣe wọ́n ṣe ó ẹlẹ́ẹ̀kejì kí ló ṣe ó lẹ́ ṣe mọ tàná túrò àwọn èèyàn kan tí wọ́n rí èèyàn tí ọmọ kírun báyìí tán ní ẹgbóná bóyá máa ń jẹ jàlálà ẹran náà ń pè jàlálà pé bóyá máa ń jẹ ẹran jàlálà ẹni wá ti jẹ jàlálà rẹ̀ kì í ṣe mùsùlùmí ẹran jàlálà ní púpọ̀ ní ìyẹn èèyàn tẹ́ wà ń ta tẹ́ sọ́ra máa ń jẹ ànábì ọ̀sì gbá kí ẹ máa jẹ òun ni ẹran ọ̀sìn tó ń sìn tó wá fílẹ̀ kó máa jẹ káàkiri èèwọ̀ ní dìgbà tó bá tó sọ di mímọ́ ṣùgbọ́n inú omi yàtí yẹn oníbàwọn kan tó kọjá ẹnu àlà ẹni tó bá rí oúnjẹ nǹkan fóun létí pé adìẹ ní ìsìn táwọn èèyàn ń sìn adìẹ ìbílẹ̀ tí ń jẹun káàkiri kí ó tó dẹ̀ tán gẹ́gẹ́ bí àdìsí tó ọmọ ẹ̀ẹ́dẹ̀ mọ́lẹ̀ fọjọ́ mẹ́ta tẹ́ ẹ mọ fún lóúnjẹ tó mú ọlọ́run ẹ̀mí ọba jẹ ẹ bá

ẹlẹ́gẹ̀ẹ́ta ò ní pé tí ẹ bá rí ẹ̀tọ́ lọ hajj ṣùgbọ́n ní ẹ bá gbówó déǹtì tó lóò yọ zàká àwọn afá ń bèèrè pé ìjó lè sọ di mùsùlùmí àbí ò sọ di mùsùlùmí aláàfin láti bẹ́ẹ̀ náà àrọ́jẹ̀ ò ní pé ní ẹ bá ilé gbówó zàká dé ó sọ di mùsùlùmí kí ló fà ọ sọ pé zàká yẹn ò sọ̀dá kò ló jẹ́ kí ló tọ́lọ̀ jẹ́ pé ní sọ̀dá pàt ẹni tọ̀síbíkù límà fi kọlù tẹ̀síkù ẹwú àti kó wà yìí àwọn àmì tó yọ kí ni tó wà tẹ̀síkù ìpè lóòótọ́ ẹni tó ń bẹ lọ́kẹ̀ ẹlòmíì tó yọ zaka ṣùgbọ́n tó ń kókò sẹ́ni tó mọ calculation wẹ̀ kò ní yọ zakatiri ọlọ́run bá pè é pọ̀ mọ́ ìrun lọ́nà tó pọ̀ ọlọ́nìfà ìtaàbù wà àkọ́ọ̀mù sọ̀láátá wà áàtàwù zakata fa ìkwádùn kò ní ọ̀gbẹ́ǹde o so ìyẹn ìgbé bẹ́ẹ̀ bá rí èso yóò zàká nìsí ẹ má ti bèèrè pé tó ń kírun ní ẹ bá ti rí zàká lọ́dọ̀ ẹ ẹ gbà pé mùsùlùmí ní ọjọ́ eléyìí náà ló wà láti àdínkì Ibn Umar tá a padà túmọ̀ umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna rasulullah ẹ̀hẹ́ wa yuqimu as-salata wa yutu az-zakata ibi táwọn ẹbí dúró sí mi fàídà fa'àlù dhalika ànábì ò sọ pé wa yasumu Ramadan wa kí ni ó wà hajjul àwọn sọ pé tí ẹ bá rí ẹ̀tún gba ṣàhádà gbọ́ ẹgbọ́dọ̀ dáùtù ogun ilẹ̀ máa rí ìsìn sáma ibn zayd tó pa ẹni tó ń bọ́ tó lọ ṣàhádà tó ní innama fa'ala dhalika tiqa'an ó fẹ́ bí sáni kò gbẹ́ gbọ́ ànábi ní allah shaqaqta sadra raddidu ma'i ó ṣe ṣí ọkàn ẹ̀wọ̀n ó lè mọ̀ pé yóò tọ́ ni. ẹ̀rọ gbogbo láyé ẹ̀rọ ọ̀rọ̀ rẹ̀ níbi àdìsí tàǹbà lọ́yẹn wà ìsáàbù hún alàlọ́ ìta lẹ́yìn náà tí ẹ bá di ó kírun àtúnwàtí ẹ̀ náà establish ẹ̀sìn tí ẹ bá yọ di establish ẹ̀sìn tí a lè rí téèyàn kàn dágbàwẹ̀ ká sọ gbé torí jẹ́ mùsùlùmí kí ló torí bá àwọn míì náà gbà wẹ̀ àmì náà níbi ni wọ́n gbà wẹ̀ kódà wàhálà tún bẹ lórí àwẹ̀ tàwọn ẹlòmíì jù tó wa lọ àwọn wo ni irú àwọn christian ní ìsìn wọ́n máa ń pè ní kí ni o six to six àwọn ẹgbẹ́ sáré nígbà tí islam náà sì bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ń jẹun ní sáré wọn à ní súnmọ́ ìyàwó lọ́sàn-án wọn à ní súnmọ́ lóhùn náà ṣùgbọ́n ògbọ́n lọ jíṣẹ́ lẹ́yìn ọlọ́ni alìmọ̀lọ́hún annafún kóntùn tàbí na fúsakún fàtàbà aláìkún wà àgbàrá fàlànà bá ṣùrù ó jẹ́ bá ní islam ẹlẹ́ẹ̀kejì alìmọ̀ ànífẹ́ lójú jù báyìí alìmọ̀ lugatan wa ọ̀rọ̀ eléyìí níbi dárṣù wa ti tẹ̀ lùdúgá kí ló ń pè ní alìmán ní lóògàtán àwọn ilé kí ó táwọn èèyàn ti lọ rí àtàwọn tíra míì táwọn èèyàn ti kà tọ̀sùbí ìkùnà mọ́ kí wọ́n pé ó ìbánikẹ́ yà túmọ̀ ilé kí ó la wà ní ìbánikẹ́ yà túmọ̀ imán wọ́n ní ìjẹ́rìí lódodo ìgbàgbọ́ lódodo ọ̀rọ̀ tí ó kọ̀rẹ́kì ni tẹ́ ẹ̀ bá ti lè ń sọ pé kí ni àtọ̀sídẹ́kù ní ìtumọ̀ yìí máa torí pé ìdá máa ń sọ pé òdodo ní nǹkan yà tẹ́mìlú tẹ̀kìzíì àìlọ tẹ́ ẹ̀ bá ti sọ pé tọ̀sídẹ́kù èyẹ lè sọ pé tọ̀sídẹ́kù أفايد ذنية أطال الكلام في هذا الموضوع في كتابه القيم الإيمان وأيضا في فتاواه وشلعي مسألة إذا في إيمان وكي شيء تصديق تريد إيجاري سيلو دودو rárá a ní ìdí ni pé ní ìdí lárúbáwá tọ̀sídìkù ń tiẹ̀ yẹ̀tà àjàrí náà sì sọ́dàkọ̀ sọ́dàkọ̀ méjì lọ òwò sọ́dìkù lọ́sọ̀dọ̀ sọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ àjẹsẹ̀nà ọ̀sẹ̀lẹ̀sẹ̀sẹ̀ òwò sọ́dìkù lọ́sọ̀dọ̀ yẹ̀tà àjàrí náà sì ṣùgbọ́n àlìmán láàyà sí ìlà wẹ̀tà àjàrí báwùlà آمنا كل آمن بالله آمنت له قبل أن آذن لكم kò lè sí pé àwa pè tó bá ti lè wá ní mahmood kò ní jẹ́ ìmọ̀ ìmọ̀ yóò mọ̀ lọ jẹ́ pé kí ni o ẹni tá a trust mo támà ní. ṣùgbọ́n ìmọ̀ni ti èyí tá a jẹ́ bí harfi ìmọ̀ yẹ̀kúnnù bá a àmọ̀ yẹ̀kúnnù mẹ́fẹ́ láàmù àti ṣàlàyé ilé ìláwọn ìjókòó mi wọ́n tó dára tí wọ́n ń tẹ̀lé wa sáń ṣàǹfààní bá ìmánì tí ó jẹ́ mọ̀rọ́ ní tí ó jẹ́ mọ̀rọ́ dìbò fún ó gbọ́dọ̀ ṣe déédéé rẹ̀. ẹlẹ́ẹ̀kejì tí èèmọ̀ sọ pé tọ́lá àti ṣàn òru ti yọ a lè sọ fún pé ẹjẹ́ ìmọ̀ sọ bá gbé òru ti wọ̀ a lè sọ pé òótọ́ ló sọ tá a bá rọrùn a sì lè sọ fún pé ìrọ̀lọ́pàá tó wọ̀ kẹrin ibi tí wọ́n máa ń lo tọ̀sídìkù sí ni bọ̀ iman ọ̀rọ̀ tó ń pín ẹ̀ lọ́pọ̀tunity láti lè sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí ìntẹ́ ẹ̀kẹ́sẹ̀ ni pé ẹ̀ gbà ní ìgbà yàtọ̀ sí bẹ́ẹ̀ kọ́ lórí ìyẹn lè wọ́n pé bí nǹkan ṣe rí ni kó sì kó wọn gbà iman dídù tiẹ̀ kúfùrù síbíkù dídù tiẹ̀ kí ni o kẹsùn wọ́n rèé èyàn lè mọ̀ nǹkan lódodo báyìí ọlọ́run sọ pé wàjáhàdú bì há wọ́n sáré kọ̀dá sí há àǹfóso zulman wà olúwa wọ́n jiyàn wọ́n pè é nírọ́ wọ́n ṣe kúfù pẹ̀lú ẹ̀ wọ́n sì mọ̀ pé tó sọ òótọ́ ni ìyẹn ni pé èèyàn máa ń mọ ọ̀rọ̀ ìmánì tiẹ̀ ó yàtọ̀ sí ọ̀rọ̀ kéèyàn máa sọ pé tọ̀sídéèkì ìgbàgbọ́ lónìí ìtẹ́ ẹ̀túnmọ̀ rẹ̀ pé ìmàmọ̀dájú àdékọ́rọ̀ kí gbogbo ṣẹ́jẹ́ ìmá ti bọ́ báyìí yóò mọ̀ wọlé sí ẹ lọ́kàn ní tápẹ̀ ní ìmá nìyí so ìjọ mi bọ́ máa tún ìmá nìyí sí bóòlọ́ ti tún ìmàmọ̀dájú tí kí tó bá ti gbọ́ yòfíìlú ìdàlẹ̀ ẹ̀lá ìmá ti dénú onígbàgbé tí ìmá nìyí bá ti wọ kàáyàn kò ní gbàgbàkúgbà láyé kí mo túmọ̀ ìmá nìyí lábáwá al-iqrar lóògùn alikini o mo ní kì í ṣe àtọ̀síbíyà torí pé ló bá jẹ́ tọ̀síbíyà ìyẹn lè sọ pé irọ́ nípa kí n sì ráì ṣùgbọ́n téèyàn bá sọ pé irọ́ ni fún imán ìwọ rọ́ǹgì wọ́n tó pè ní ọ̀rẹ́ rọ́ǹgì ẹni yẹn sì ráì ìtọ́ka kò ní pé ògbà so dídò imán ẹ̀lkú dídò tọ̀síbíyà alikini o ẹ̀tẹ̀kìlì wọ́n dé nígbà tí èèyàn bá dúró ìmánì yẹn ló fàtà a nínú àfa mi ẹ báwọn ń tẹ̀lé àtàkà ó dà ìmáàmù náà wí kọ́lọ̀ máa lékún náà dá wọn kọ́lọ̀ lékún fẹ́ fún wọn báwọn náà ti tún tó dé kò sí tó fà á bí èsì bá àwọn màsáì kọ̀ọ̀kan tí ọmọ ẹ̀jẹ̀ jáde bí irú alfarku bẹ́yìn alkọ́wùlì wal amali ṣùgbọ́n yìí kọ́lọ̀ fẹ́ wò lẹ́nu bìlìsáàni wọ́n وكلمة wà ọkà التقوى هنا ní ọkọ̀kọ́ dúró sí àtàkùwà àhúná iṣẹ́ wa ọ̀rọ̀ wà mọ̀ ẹ̀jẹ̀ rí ti jẹ́bi ẹnìkan tó bá ti bọ́ ta tó tó lòun gba ọlọ́run bá gbọ́ ṣùgbọ́n ṣe kékeré ní í ṣe ìmánì ẹ̀ dédé iṣẹ́ kékeré tí bá ń ṣe dédé ìmánì tó ní lọ́kàn mi. ṣẹ́gbọ́n ẹ̀yìn ẹni tó bá rí pé ń sọ́ra fún tí ọ̀dà kò jẹ́ tí ọ̀dà ó ń kírun lásìkò ó ń ká orí dìnnà kò ṣe orí ọkọ̀ pa iṣẹ́ ẹ̀yẹn ń júwe bí mọ́nì ṣe tó lọ́tọ̀ ṣùgbọ́n ìfẹ́ pé tẹ wà nìkan yóò máa ṣe dáadáa ìmọ̀nì ta nìkan ló ní ìmọ̀nì àwọn ọ̀nà àdùgí nìyẹn òun pé bí bá ṣe rí òun ẹ ìjọ tó o bá ti lè gbé aṣọ rẹ tó gbà tó sọ pé ìtìjú ẹnìbọdì ọlọ́run ni mo fẹ́ ti jù ọ̀wọ́n lè gé aṣọ ẹdí ní sùtà ìmọ̀nì tẹ́bá bẹ ẹni tí yóò tó ohun débẹ̀ pé ah ìmọ̀nì tèmi náà kì í débẹ̀ ní ọ̀dà torí pé aṣọ ìmọ̀nì ó máa ń reflect ọlọ́run wà ní bá sùtà kó wá ìrùngbọ̀n ìmọ̀nì ni. torí pé jàwárì ni ó máa tó wà lọ́kàn yẹn ṣẹ́gbọ́n so ibi tí tọ́sídìkù lè wà oníbi jàwárì á má àlè kọ̀rọ̀ ibo nìyẹn máa ń wà ọkàn yẹn lógàdà ṣùgbọ́n ìmánì títí lógàdà ìjìmáàlì ìmánì náà tún ní ìtumọ̀ àti náà ni pé kí ẹ̀ ń gbà pé ọlọ́run bá bí wọ́n wọ́n kí ni ó wọn asma'i wa sifati àní wọ̀ yìí lọ púpọ̀ ẹ̀kẹta ń bẹ̀ òun wá ní ti ànábì ṣàlàyé tẹ́kù náà tọ́ka sí èyí tá a sọ tẹ́lẹ̀ ó ní àtúmìnà bí láàhí wàmàlá ìkátìhí ọ̀kútúbíhí wàrúsúlíhí wàlíọ́mì áṣír òtúmìnà bí kọ́dà kọ́ ìrìhí ọ̀ṣẹ́rẹ̀. onígbé kò bọ́ ọba aláàbò tí ìrìnàjò ọbẹ̀ júwe ìmáàni pẹ̀lú ọlọ́ọ̀bá aláàmọ́ ala rúgbùbíyà olóhíyà ọmọ sọ̀rọ̀ òsèfà nínú ìmáàni ànábì ó pín sí àwọn tá a àtàwọn àwọn òun náà ni ọlọ́run bá àmà ṣùgbọ́n mọ́nà ṣe pamọ́ nípa bá àfojúrí àwọn àmì ẹ̀ ń bẹ وهو أنه هو خالقنا خطوة دوام ومن آياته الليل والنهار ومن آياته الشمس والقمر ومن آياته وفي أنفسكم أن خلقكم من تراب ثم من نطفة ọlọ́run bẹ́ẹ̀ sí jù ààrẹ ìyẹn lè fẹ́ tí ẹ bá farabalẹ̀ yóò mọ̀ fọ́lọ́wọ́ bá ń bẹ̀ and tó mìíràn bí kí ni ìgbàgbọ́ náà ọlọ́run mú jáde ó ní bí kéèyàn gbà fẹ́ rúlù wọ́n màláìka ti nínú àwọn bèbí yá sí i ṣùgbọ́n lórí ìjókòó àwọn màláìka kánú yẹtọ̀bọ̀ haruna bìgínì o bí ìkàháyà tìrìsà ọbì háyà tìrìsà wọ́n lè wá gẹ́gẹ́ bí èèyàn ṣùgbọ́n báyìí náà tó bá wá gẹ́gẹ́ bí èèyàn èèyàn míì ọlọ́ọ̀ni ṣe kórìí wọn gẹ́gẹ́ bí wọ́n ti rí jìbìrì however nígbà tó bá rí wọ́n rí ní rírí díẹ̀ jẹ́ pé wọ́n ká ní ìkápá lè lórí wọ́n ti rí màláìkà dáadáa kódà arínú àwọn àbàtọ̀ ẹgbẹ́ màláìkà ń bá sọ̀rẹ́ àrínà àwọn sàhábà gẹ́ tó ń bá ti ń bọ̀ báyìí o ẹ̀bí bo ojo màláìkà ó mà ṣe sí àrínú tọ́lú bá ti ń ta sọ́wọ́ tó káàbù báyìí náà kàrámà yìí a padà débẹ̀ dàgbó àmì nínú kàrámà tùlà òjá tọ́lọ́ bá fi pọ́n àwọn ẹni tiẹ̀ rí síbẹ̀ náà àwọn ilé òní jọra wọn lójú o àwọn màláíkà rèé wọn a máa bíyàn dáadáa ṣe ọ̀rẹ́ ṣùgbọ́n ìta fẹ́ lò níbi àdíìsì yẹn ni pé ká gbà fún àwọn màláíkà bẹ̀ láàrin yẹn a lè mú jáde pé àwọn alùpùpù wọn ní pọ́blẹ́mù fọ́mọ̀lá ìkàṣì nínú táwọn alùgìdáàbù ní àwọn jíù táyé oníjìbírí mọ̀nkánà àdúnwọ̀lè láàrín láìkàtà wọ́n jìbìrí ìlà wọ́n mi ìkálá bẹ̀yìn lọ́ha èyí bá màláíkà sọ̀tá ọ̀rẹ́ yẹn àwọn màláíkà múná ti rí wọn rí ṣùgbọ́n wọn rí wọn níṣe sí táwọn àti gẹ́gẹ́ bọ́lọ̀ ti dáhùn àyàfà nẹ́bí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ọ̀làkọ́dọ̀rọ̀ ahu nẹ́bìlẹ̀tẹ́n òkùn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wà kútùbì ìntàrí àwọn tíráyì ẹlẹ́ẹ̀kẹrin wọ̀rúsùlìhì àgbà àwọn òjíṣẹ́ ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ tí ẹ bá ti ṣe kúfù pẹ̀lú tíra kan nínú tíra ọlọ́run gbogbo tíra yẹn ti ṣe kèfèrí pẹ̀lú tó gbọ́dọ̀ ọlọ́run ló ti wá òbí táàlì tí ẹ bá ti ṣe kèfèrí pẹ̀lú ànábì kan ó ti ṣe kèfèrí pẹ̀lú gbogbo àwọn ànábì yòókù kílẹ̀ rí ẹ̀ kẹ́dàbà ashabul hijri mursalin kẹ́dàbà tí ẹ bá ti lè sọ pé nítorí ẹ̀ ogbó ẹ̀yìn tó ẹgbẹ́ ẹ̀fẹ̀ máa ṣe tàfáwọ́ ẹ̀fẹ́ sọ pé ànábì kan ju ànábì kan lọ ẹ̀fẹ́ ànábì Muhammad ló ju àwọn ànábì yòókù lọ ó wá lọ ń ba ànábì kan jẹ́ Ọlọ́run lè bínú tiẹ̀ nítorí ẹ̀. ìyí tí wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ nípa tíra Al-Qur'an wọ́n láṣẹ gbọ́dọ̀ wà kẹ́fù náà gbà tí wọ́n ń ṣe comparative yẹn náà gbọ́dọ̀ wà kẹ́fù ìmá sọ pé báìbù ò pé báìbù tẹ́yìn ó máa sọ ní báìbù tó wà lọ́wọ́ báìbù tọ́lọ́ ń sọ kalẹ̀ báìbù yìí ò lẹ́ sọ tíra tó pé ní fíyà húdán pẹ̀lú bọ́lọ̀ pé tàwọ́rọ́tì mi nínú sọ́tún náírà iná àǹzẹ́lẹ̀ tàwọ́rọ́tà fi ha òdáhùn wà lóòrùn yá òbí ha ànàbí yóò nà lẹ́dí náà sílá ṣùgbọ́n ẹ̀rọ ní báyìí fún yóò wá látọ̀dọ̀ ọlọ́ tó bá dánwò pẹ́rẹ́ òtún pé kò ráàyè lọ wọ́n lẹ́gbẹ́ àwọn tó ń ṣe náà gbọ́dọ̀ gbẹ̀kọ́ أما القرآن مهيمنا عليه قال وأنزلنا إليك القرآن وأنزلنا إليك الكتاب أه. بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه yẹ́sùn ogun tó ń wá lọ sí inú tíra yóò tó wà ní kọ̀ọ̀án ìyẹn gbọ́dọ̀ bá gbọ́ nominally ṣùgbọ́n kí ẹ máa wá mọ̀nà lọ́wọ́ gbọ́dọ̀ tó ní ti báyìí wọ́n á fẹ́ establish pé àlùwàláì ń tó dáa ká máa ṣe ẹ̀rí wa ni pé ẹ̀bá wo náà ní máa eight verse kìíní kan rárá o ẹ̀rí tó ń kọ̀kọ́ mú wa ṣùgbọ́n tó bá fẹ́ kọ́ àwọn kèfèrí tí wọ́n rẹ̀ pé ìtànṣe yìí má kú tùbí dáa mina rusul èyí ẹ ṣe pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ànábì ànábì yìí náà ṣerú ẹ̀ ló wọ́n jẹ́ tọ̀sílẹ̀ kò ní tó o bá wá rí o níyì náà ànábì ni kò sí jíù kò sí ànábì kankan tọ́lọ̀ nínú síwájú tó bá wà lórí ayé ní ìsìn àgbọ̀ gbà fún un. wàkútù bí i wàkíní o wọ̀nyí ọ̀gbìn a nífẹ̀ẹ́ lójú ìyẹn gbọ́dọ̀ bá jọ́gùdà kìámọ̀ ṣẹ́rí ìgbà ìjọ́gùdà kìámọ̀ bọ́ ànábì so mọ́ nǹkan púpọ̀ kò sì sí sẹ́nẹ́gà bẹ̀rù yóò mọ̀ yóò níbu náà minhu ìjọ tí yẹn gbọdọ̀ máa bẹ̀rù ni ìjọ bẹ̀rù ni torí pé tó wáyé kó oríire ni oríire ni abad ẹ̀dá kan ẹ̀gbọ́n yín fọ́ tó wáyé pé yẹn sóríire ó ti sóríire gbé ọlọ́ni faminhum shaqiyyun wa sa'id fa amma alladhina shaqu fa fi an-nari khalidina fiha. ما دامت السماوات والأرض هنا جدي فأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوب ينبض بوي ونبدا من زحزح عن النار لو انطلعوا بالو انطلعوا بال طلعوا انتعنوا تو يوكو لننا وأدخل الجنة ويا بوي lójú yẹn bá rí omi báyìí ògbéǹgbé ó láti ijọ́ mẹ́ta lójú ògbé ògbèyàn rí ààwẹ̀ tá ń gbà náà látàárọ̀ dalẹ́ ni kí ẹ mú mu mi láti ìjẹta kó wá rómi bẹ̀ kẹ́nìkan á kó wá ní fún mi lómi kó ló pé èèwọ̀ ní fún ẹ láti mú bẹ̀. ọ̀kọ́lẹ̀ lẹ́dínà ọ̀kọ́lẹ̀ àfáàbùnà wọ̀nàdà àfáàbùnà Àwọn mìmọ̀ kó kú mọ̀ ọlú ìnà ha. Ó mí yẹ́ ìjọ tó mú mi pọ́ sùkú máa ń rí mọ́ ọ̀pọ̀ fún a ní ó ní ṣẹ́wàásí fún mi ó ní nǹkan yawmul qiyamati haqqan fẹ́ẹ́fẹ́ lóòótọ́ ní jọ́gbìn alkiyama falimal ma'asiya walimal istirara tó ẹ gbé lóòótọ́ gbà pé jọ́gbìn alkiyama ń bọ̀ ní kí ń ṣẹlọ́ tó gbàgbọ́ lọ́wọ́ ní mú ẹni tó wá mú òtẹ́ ẹ̀ wá ṣẹlọ́ falimal istirara kí ń sinmi èyí táwa tó wá ti ní ìbádà yìí labádéwájú ọlọ́run náà tó tá ní ọ́ fẹ̀límẹ̀ ẹ̀lmàáfíyà tó bá bọ́n bí máa fíyà wòlímọ̀ méṣì lè tìrà ẹjá dún báyìí torí àdéhùn dáṣì mẹ́rẹ́ láti tẹ̀síwájú kọ́lọ̀ọ̀bá aláàkùnfà ní àgbọ́yẹ̀ وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين

naam wọn láwọn alábọ̀wò òkú náà máa ń pe ànábì dé tí mo sọ pé àwọn sọ̀hábà ìdá àwọn pè ní yá ya Nabiyallah fún àwọn sọ pé ṣé kò jẹ́ pé ayà ẹ̀ ń takò àwọn tó ń pè ní yá ọlọ́run ti kọ́ púpọ̀ bàbá àdírẹ́sì ànábì ṣé kódà sọ pé ànábì yá Abdullah sọ ọlọ́run níbẹ̀ ẹ ṣùgbọ́n ẹ má pe ànábì bẹ́ẹ̀ ṣe ló ń pera yín kájọ àárí bá àdínkù bá níbo míì àwọn míì àtún pé àdúrà tánàbì bá fún yín ẹ má fi wé àdúrà tí ẹ̀yìn tẹ́ ń kọra yín láàrin wọn ni òun náà níwájú ìwé tánàbì bá ti fún ẹ̀ ládùúgbà kí ló wá mí yìí á mọ ẹni tó ṣẹlẹ̀ sí kàn pé pípé tánàbì bá pè é torí pé ntọ́lọ́wọ́n bá aláàtọ̀ nínú ọ̀tá ìgbégi ni o. إذا dàákún lima alẹ́nìyàn kí òun lọ́wọ́ ni ó wà lórí ìrún báyìí ànábì wa sùn wà dáhùn lórí ìrún yẹn lára wa ni wọ́n á jẹ́ ànábì wa mọ́ṣáláṣí bàbá àjẹ tó wá ní ànábì mú kí òun lọ́wọ́ ni àtẹ́wọ̀ ká gbọ́dọ̀ wọn bá sọ pé ẹ̀yin ohun yá rẹ̀ lẹ́jìn àwọn ìṣẹ̀jì ìgbòlè láàyè ọ̀rọ̀ sórí ìdá dàákún lima ibẹ̀ lànà ìdíwájú pé làwọ̀ àlìmùkà ayatan fil Qur'an akbaru ayatan fil Qur'an anabi tó sọ yẹn fún tán anabi ò bá tún kọ ọmọ anabi ọmọ sọ nọmba ilé ẹka anabi ṣe wàá kọ ní ẹ̀yìn suratan fil Qur'an anabi wàá kọ ní suratul Fatiha so àwọn sọ àwọn bá gbẹ fún pẹ̀lú anabi yá anabi yẹn lọ yíga ẹbí àpèjúwe tánàbí ni atadruna mal ghiba kí ló fi dáhùn Allahu wọn ni Allahu wa Muhammad àwọn gbẹ fún pẹ̀lú anabi ṣùgbọ́n àwọn ilé ma máa ń pè wọn lágbáwó oko náà ni pé àwọn ọmọ bẹ́ẹ̀ tí ń ṣe lù gbòòrò àwọn sọ̀hábà ṣọ́ra nílẹ̀ gbogbo àti bèrè ìbéèrè gbogbo ni wọ́n lára ń gbà bí torí pé wọ sára sí sọ ó ní àwọn amọ̀rin pé kọ́ ló ń jẹ́ kí kẹ́kẹ́ ìwà bèrè sí torí pé táwọn bá bèrè míì ó mọ̀jẹ̀ pẹ̀lú náà ní ìbéèrè èyí إنما هلك الذين من قبلكم wọ̀síláàfù aláàbíyà ẹ̀ tó wọ́n mọ́ ń gbẹ̀ fún pẹ̀lú ànàbì gan ṣùgbọ́n tí lábá àkọ́bá ti dé lábá làwọn náà tálẹ́ bá rí yanjú ní àárọ̀bù àti kí ni àárọ̀bù ilé ló dàrú máa wọ̀n kan lọ́wọ́ sọ ní ẹ̀rẹ̀ jọ́sẹ̀ bá ti lọ lé kí ó táfà wọn bá ti pè é fún ibà ẹ̀ bẹ́ẹ̀rù yẹn wálé kí ó lè sùn. torí tó bá rí sẹ̀ẹ́d nínú kéwú yóò túmọ̀ ṣẹ̀híd fún yín. àbí tó rí sàájà nípa egypt ni ó pè é. ìsìn àrọ́bù bẹ́ẹ̀ àtọ̀ sí kí ni o àrọ́bù. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلم حدود ما أنزل الله على رسوله والله عليم الحكيم نعم كيا كيا توريان أنت أوكي جلالة كيورو كوي كيمو كوي ó dẹ́ àti pé àti pé bóòlù kò ti ṣe ẹ̀rọ ẹnìyẹn tó kó má ṣe bẹ́ẹ̀ mọ́ téèyàn bá ti jàlálà nábì kù téèyàn máa jẹ wọ́n á ṣàjẹ nìkan gbogbo ẹran téèyàn bá ti ń sùn tọwọ́ sílẹ̀ kó máa jẹ káàkiri lè ṣe pé wọ́n ló máa ti ń jẹ torí nìkan ló ti tó tó fi ní sáńgá máa jẹ jàlálà kódà kejì jàlálà kí n tó bá tún mú jáde náà tún jẹ bíi. ẹyin ẹ̀sìn ní torí pé kí ni o ọlọ́run fẹ́ kí n tá àmọ̀ jẹjẹ tó ìgbà ẹlẹ́dẹ̀ bá ti sílẹ̀ ẹ má sọ pé ẹran ìní jẹ̀gbẹ́ o ebi ò pa ni o adìẹ náà ń gbà lẹ́yìn lẹ́yìn adìẹ ò lè sí ó ń ta àwọn nǹkan kan nínú ìgbẹ́ ní ọ̀pọ̀ ẹ̀kọ́ ẹ̀ máa adìẹ lẹ́yìn Yorùbá máa ń ẹni

ọ̀rọ̀ adìẹ tá a sọ iṣẹ́ ọ̀pá àbá àkà òkúkọ́ mọ̀ kó tán kódà náà sọ hábà bẹ́ẹ̀ bàbá lọ́wọ́ náà láti lọ ṣó gba ha kò sáàdìẹ nínú bahima lámà kí àbúdà dáa tó wá ní gíní táyé ànáni ìtàn ọmọ ọdún tiẹ̀ tó ń bá fẹ́ fún irú adìẹ bẹ́ẹ̀ yọ wà á dè é mọ́lẹ̀ kí ni o ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta tó bá jẹ́ ẹran ẹran kí náà ń pè ni àrí ẹni tó lọ bọ́ tẹ̀ kan ṣùgbọ́n fọ́tí dèsì yẹn gbẹjọ́ tó ọba ti ń